الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم ولأصلبنكم في جذوع النخل ولتعلمن ولتعلمن أينا أشد عذابا وأبقى قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا إنا آمنا بربنا ليغفر لنا خطايانا ليغفر لنا خطايانا وما أكرهتنا عليه من السحر والله خير وأبقى الحمد لله رب العالمين الذي بنيمته تتم الصالحات ثم الصلاة والسلام على حبيبنا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وصحابه الغر الميامين ومن اتبع بدعوته إلا يوم الدين أما بعد أرحبكم متجدد إلى هذه اللقاء المباركة إلى تلاوة المباركة في كتاب الكريم العزيز الذي أنزله تعالى على نبينا محمد صلى الله عليه وسلم ليكون إرشادا واستبصارا لهذه الأمة ودليل على توحيده وعلى قدرته وعلى شمولية علمه إنه ولي ذلك والقادر عليه لين باتي عند وقفوا الله سبحانه وتعالى وباتي كفاسما تلتو الله وهو الحي الذي لا يموت ولو بالاي بلو agbára rẹ̀ àti ìdẹ̀ra rẹ̀ ní gbogbo ìdẹ̀ra tí lẹ́yìn ìgbà tá a tọrọ àlékún kí àlékún gẹ̀fà anábọ̀ Muhammad àwọn aráàlú rẹ̀ wọn sọ̀hábà àti gbogbo olùrìnnà lójú ọ̀nà rẹ̀ ọba tó jẹ́ pọ́nrán ànábì láti wá yàn nànà gbogbo tí ìbá jẹ́ wàhálà tí ó bọ́mọ nìyàn àbí gbogbo tí ìbá tó jẹ́ wàhálà tó bá àwọn tó ṣáájú hmm. torí wípé ọ̀rọ̀ tí ọba adẹ́dà ń sọ nípa ànábì Musa alayhi salam hmm. àti Farao alayhi lanatullah alayhi àtòun àti téèyàn ò bá tí ì padà sọ́dọ̀ ọlọ́run ẹ mọ́ tí ì jákà lórí ìkẹ́ ọlọ́run lórí ẹ̀yìn. Hmm. ìyẹn túmọ̀ sí pé pẹ̀lú wàhálà tí àwọn òpìdán tí wọ́n ṣe pẹ̀lú Fáráò pẹ̀lú Musa alayhi salam àti wọ́n padà mọ̀nà. wọ́n padà mọ̀nà. so èmi àti lálẹ́ yìí ẹ jẹ́ ká bẹ ọba adẹ́dàá subhanahu wa ta'ala pé dákun fòdodo hàn wá fòdodo hàn mí wá jẹ́ kí n lè tẹ̀lé òdodo Allahumma àrínà alhaqqa alhaqqa warzuqna tibaa wà àrínà albátìlà bátìlà warzuqna tinaba wàjálínà min ar-rashidin torí pé ọba adẹ́dá fòdodo hàn àwọn òpìdán ọ̀pọ̀lọpọ̀ lẹ́mìí wọ́n ródodo wọn ò mọ̀ fòdodo ni bèlè pé wọ́n tẹ̀lé àwọn kan ródodo wọn mọ̀ pé òdodo ni bẹ̀ wọ́n tẹ̀lé fẹ́ẹ́ nu wọ́n ṣe mọ́tò mọ́tò lórí ẹ̀ àwọn òpìdán àsìkò Fáráò àwọn ródodo wọn gbà ìlẹ́yìn ló jẹ́ kí wọ́n sọ wípé. فألقي السهرة سجدا قالوا آمنا برب هارون وموسى فألقي السهرة سجدا gbogbo wọn wólẹ̀ wọ́n forí balẹ̀ fọ́lọ́run wọ́n wá gbà lẹ́ẹ̀kan náà pé آمنا برب هارون وموسى àwọn nígbàgbọ́ sí Allah subhanahu wa ọba tó rán Haruna àti Musa alayhi salam so ìyẹn ni fara wà rò pé àà àmọ́ntù làwù kọ́bílà àdánilẹ́kùn kí ló ṣe yín tẹ́ ẹ fi gbà tẹ́ ẹ gbà yọ̀ǹda lọ́wọ́ mi èèyàn kì í béèrè yọ̀ǹda lọ́wọ́ èèyàn kó tó sọ pé mo fẹ́ gbà. eléyìí ló lè ràn wá létí níjọ́ tí àlè ọmọ àbí tọ́lìb sọ̀hábí yóò kẹrì alìjẹ̀lì rọ́bì ọlọ́run àìní ọlọ́wọ́ sábà ní sọ̀rọ̀ níjọ́ tí ó fẹ́ gba ìsìlámù lọ́wọ́ ànẹ́bí wa torí pé lá ìkìrọ́ á sì dì í a gbọ́dọ̀ jẹ ní pápẹ́ dandandandan ara mo bá ti pè ní al-istislam ìjùpájù sẹ́lẹ̀ fúnra rẹ̀ èèyàn torí pé tẹ́ ẹ bá fọ́ọ̀sì èèyàn láti gbẹ ẹ̀sìn kò ní ṣe dáadáa ẹ jọ pé láti ọkàn rẹ̀ wá ni ó ti gbà ẹ sì mọ́ try láti fi nǹkan motivate rẹ̀ àbí mm. láti fi nǹkan fà á lójú mára yòròyòrò tí yòròyòrò yẹn bá tẹ́ kò ní tẹ̀lé tọ́lọ́ máa sọtí pẹ̀lú gbogbo dáadáa tá ànábì sọ̀rọ̀ sáà ń ṣe kì í ṣe ìyẹn kọ́ ló mú àlè àmọ́ àlè rí òdodo ẹ̀rí táwọn kan máa ń sọ pé tábà dákọ̀ ìmọ̀mọ́ àlè wọ́n bí ọlọ́run àná kọ́ ní karamallahu ẹ̀jẹ̀ à wípé ọlọ́run bá pọ́n gbangba wájú rẹ̀ lé ohun táwọn yẹn máa ń sọ ní wípé torí pé kò forí balẹ̀ fún sa àní rárá tó wá ká fẹ́ sọ̀rọ̀ karamallahu ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àwọn ṣe kí ni lọ́pọ̀ Hmm. ibẹ̀ kọ́ la fẹ́ lọ àwọn ṣí àrọ́ fídọ̀ ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀ wọ́n máa dúró lórí pé wíyá ìmọ̀mọ́ àlè ju ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà lọ ibẹ̀ kọ́ la fẹ́ lọ lẹ́nu hmm. bẹ́ẹ̀ ìmọ̀mọ́ àlè ìjọ tó gba islam lọ́wọ́ àdàgbà muhammed olóde hmm. oṣù ọlọ́run mo fẹ́ gba islam ànábì ni ìṣẹ̀ṣirò àbáàkà bàbá rẹ̀ wà láyé ọ̀nkù mi ni lọ ṣe kí ni lọ gbà márùn lọ bí kó má di pé bóyá mo fọ́ ọ̀dà ó ní al àṣẹ̀ṣirò àbí ǹjẹ́ alàṣẹṣirò láàrọ̀ bí alàṣẹṣirò láà àbí ǹjẹ́ ọlọ́run bá bàbá mi ṣe mọ̀ràn kó tó fún mi kó tó jogún mi fún wọn. ìyẹn túmọ̀ ní pé mo ti bàlágà mo mọ tí mo ń ṣe kò dìgbà tí n bá lọ ṣe mọ̀ràn pẹ̀lú bàbá mi torí pé mo fẹ́ gba Islam wàá náà fòrò ọmọlúwàbí ni mí ni ò kì í ṣẹrú sótìyé bó tiẹ̀ jẹ́ pé tó bá lọ gbàmọ̀ràn lọ́wọ́ bàbá rẹ̀ ò ní kọ̀ fún un torí bàbá rẹ̀ mọ̀ pé sẹ́tà nẹ́bì mú wa òdodo ni bó tiẹ̀ jẹ́ pé wàhálà àwọn akẹgbẹ́ rẹ̀ tó bá ló kó bá kọ́dà ọlọ́run ló kò lé lórí àbútọ́lé tó yẹ àbútọ́lé ló gba Islam ànábì sì nígbìyèlé lórí pé ó yẹ ká àbútọ́lé lè gba Islam torí pé ó nígbàgbọ́ sí òdodo ànábì Muhammad ìyẹn túmọ̀ yìí pé kò rọrùn kò ṣẹ̀ṣẹ̀ bọ́ pọlọ́mú káníkàwọ̀ òpìdán ó gbàyọ̀ǹda lọ́wọ́ tani lọ́wọ́ Fáráò bẹ̀t Fáráò kàn yẹn ni ó ní tó fẹ́ ṣe ìyẹn ni pé ó fẹ́ change ọ̀rọ̀ yẹn ó fẹ́ dọ̀rọ̀ yẹn mọ́ àwọn ìdánlójú àtàwọn tó wà mẹ́ tó ró ní tó fẹ́ ṣe ó fẹ́ dà lójú ó sọ fún ẹ wípé. innahu lakabirukumul ladhi allamakumus sihr. tẹ́tìrì ó ti mú fọ́ọ̀tì kan fún wọn ó mẹ́sẹ̀ kan fún wọn òkè innahu lakabirukum a jẹ́ wípé òun làgbà yín ẹ fẹ́ lọ kọ́dán lọ́dọ̀ rẹ̀ hmm. ìdọ́tẹ̀ fẹ́ kọ́ yẹn ìyẹn ni wípé àṣẹ ẹ fẹ́ wá jí àwọn èèyàn kó ni. Mm-hmm. ìyẹn ni pé fẹ́mọ̀ pé mission anabi musa alayhi salam òun ni pé láti kó bá ní israẹla kó lábẹ́ ìgbèkùn ó wá ń tètè ń wá kí làwọn nǹkan tó wọ́n fi kíkèjì sí wọn ìpè tó wọ́n fi gbógun ti wọn sódà tó ń bá tiẹ̀ fẹ́ pa wọn ẹlẹ́ẹ̀kejì àwọn tó fẹ́ gbà wọn náà ò ní lè gbà ó wá ń sọ fún wọn wípé fara ọ̀pọ̀ fi àìnà àìdíyàkùn wà àrùjúlákùn min khilaf. wàlá ọ̀pọ̀ fi àìnà àìdíyàkùn wà àrùjúlákùn min khilaf. ó ní tẹ́ ẹ̀ bá jáwọ́ ó ní màá gé yín lọ́wọ́ màá gé yín lẹ́sẹ̀ sípa síra wọn. ẹ wo jìyà ẹ̀sùn bá ó ń ṣe tàdídì ni wọ́n máa ń pè é ìyẹn ni pé ó ń dẹ́rù bá wọn ó ń dúnkokò mọ́ wọn n tó dẹ̀ lówó ṣe yẹn àwọn olùmọ́ni ó lè ṣe bẹ́ẹ̀ kódà òun làkọ́kọ́ ẹni ó kọ́kọ́ ṣe láyé àfáwọn náà bá sì ní pé awọlùmọ̀ mẹ́fàlà àkọ́kọ́ ẹni kọ́kọ́ pé báyàn tó ṣe lálóore tó ṣe báwọn wípé ẹja ṣe yànnàyànnà fáráwọ̀ ni. sábà lọ sínú súrọ̀tù làárọ̀ ọba aláàṣọ àwọn ọ̀rọ̀ tí à ń sọ yìí ó fi rinlẹ̀ ó ní kọ́lá fìràúnù àmàntù bí. kọ́lá fìràúnù àmàntù bí i kọ́bílà àn àzànà lakum. kẹsìrì ẹgbà fún kí ló dé tẹ ẹgbà fún kó tó di pé mo fún yín ní ọ̀dà. inna hadha ẹ wo ẹ wo àdáparọ́ ó tún parọ́ ń parọ́ <laughs> eléyìí lè tètè dá nínú tẹ̀ ń kó jọ ọ̀rọ̀ ẹ̀tàṣẹ́ ti mọ́ra tẹ́lẹ̀. Hmm. Lìtùkìrìjú mi ni ha àlà. Ẹ fẹ́ kọ́ àwọn èèyàn kú òun lù yìí ni. Lìtùkìrìjú mi ni ha àlà. Ìgbà yẹn ló tó jẹ́ kí ó àǹbàní Ìsìráìlì àwọn nípa wọn ó wá fẹ́ mú wọn kúrò ní ìlú wọn ìlú tó ń ti ń fìyà jẹ wọn ó wá ní fàṣọ òfin. ìgbà yẹn ló tó wá lérí náà ní Suratul A'raf bó ṣe lé ní ọ ní là. ọ̀pọ̀pì àná àìdíyàkùn wa àrùjùlákùn mi nìkìlá. ẹ lọ mà dájú ó búra láàmù yẹn láàmù lọkọ sàmì la ọ̀pọ̀pì àná àìdíyàkùn máa gé yín lọ́wọ́ wa àrùjùlákùn máa gé yín lẹ́sẹ̀. mi nìkìlá. ìyẹn pé máa gé nífẹ̀ẹ́pàṣírà wọn apá ọ̀tún ẹsẹ̀ òsì. Hmm. subhanallah a rí i pé ìnà fìrà àwọn náà làálì fìlàbì ó ṣe bàjẹ́ lórí ilẹ̀ wa iná wula mina lọ́sẹ̀lẹ̀ ọba adẹ́dà fi rinlẹ̀ lórí ẹ̀ ìyẹn la fi sọ pé títí dì sìn pé èèyàn kan ó ya tọ́ọ̀gì mọba adẹ́dà lọ́wọ́ lórí ilẹ̀ bára òjẹ́ kan gbogbo àtó wà tẹ̀lé ni. bẹ́ẹ̀ ṣe wá pọ̀ tó yẹn pátápátá ni wàá kàn yín lá lórí màá kú sí fáyín. ولأصلبنكم في جذوع النخل nínú súwátù tọ́ àánú ó wá sọ bí tóun kàn án mọ́ pé ìyẹn túmọ̀ pé màá kàn yín mọ́gi kùkùté dádínú. ولتعلمن أينا أشد عذابا وأبقى. ولتعلمن ìgbà yẹn lẹ́ẹ̀tọ́ wá mọ̀ أينا أشد عذابا talẹ́ni tó le tíyà rẹ̀ le jù ṣé ọlọ́run tí musa ń yẹn ni nítorí lọ́ọ́ ló fà sínú àbóhùn wà á bùkọ̀ talẹ́ni tí ó padà sẹ́kù ẹ̀ mọ̀ ìyẹn ni pé talẹ́ni tí gbàmú rẹ̀ le ẹni tí gbàmú rẹ̀ wà máa ń bẹ gbére talẹ́ni torí pé Musa sọ wípé ọba òun lọ́ba alágbára tíjìyà rẹ̀ le òun sì lọ́ba tí ó sẹ́kù lẹ́yìn ìgbà tí gbogbo bíbẹ̀ ò ní bẹ mọ́. قالوا لن نؤثرك على ما جاء من البينات والذي فطرنا الحمد لله الذي بنعمته تتم الصالحات tọ́lọ̀ ọba adẹ́dà bá fẹ́ ṣàánú yàn kílẹ̀ mọ̀ tí ó sì fún un ìṣàrà Allahu sọ́dọ̀rọ̀ òun lè lórí ìmẹ́ẹ̀lì ọba adẹ́dà tó bá fẹ́ ṣàánú yàn yóò kàn sí gbáyé èèyàn báyìí yóò sì gbáyà rẹ̀ inú ọkàn rẹ̀ yóò wá ju ìgbàgbọ́ sínú ẹ̀ tí ìgbàgbọ́ bá ti lè jòkó lọ́kàn múmi ni kò sí tẹ́ ẹ lè ṣe fún tó lè bẹ̀rù àmọ́ hmm. so a rí wípé pẹ̀lú gbogbo ìlérí tí ìbá jẹ́ pé ìmọ̀ni òdodo àwa tò ní mò ń wò pé ìmọ̀ni tiwa àti ìmọ̀ni àwọn tó ṣáájú wò láti fẹ́ fi wéra wọn mm-hmm. àwọn èèyàn ni wọ́n lérí ikú fún <coughs> ẹ̀rù òdẹ bá wọn torí wípé wọ́n ní wọ́n gbàṣẹ lọ́wọ́ èèyàn làwọn èèyàn fi fẹ̀sìn lẹ̀lẹ̀ tó torí pé wọ́n kàn gbàṣẹ lọ́wọ́ rẹ̀ mm. eléyìí tó jẹ́ pé ìjẹun wọn ò sí lọ́wọ́ ẹ̀ ọwọ́ ọba tó dá lọ́wọ́ àwọn so kí náà ti ṣe fún ẹ kí lójú wa kí lójú àwọn èèyàn ti rí lórí ilẹ̀ tí wọ́n fi ń fi ẹ̀sìn wọn fi ta wọ́n fi ń ra ayé wọ́n fi ń ta wọ́n fi ń ta pa eléyìí tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀sìn yìí ṣe tó cheap so báwa ṣe mú un lónìí bẹ́ẹ̀ kọ́ làwọn tàná mú un so gbogbo táwọn èèyàn ṣe fọwọ́ mu ọwọ́ ẹ̀hẹ̀ẹ̀hẹ̀ mu hmm. òun ló fi rí tọ̀rọ̀ fi rí báyìí ní kèfèrí náà fi ń fi tó wù wọ́n ni wọ́n fi ń fọwọ́ gún àwọn olùgbàgbọ́ òdodo nímúlẹ̀ ní torí ọmọ yìí pé ẹ̀sìn yẹn ò dódodo lẹ́rú ẹ̀mí wọn tẹ́sí ẹ̀bá dódò lórí ẹ̀mí wọn kò sí tó bá kọ̀ sí wọn tí wọ́n lè sílẹ̀ nítorí ẹ̀ ẹgbọ́n táwọn òpìdán wọn wá bẹ̀rẹ̀ wá sí láti pé dẹ́pẹ́ wọ́n sì wá sí with immediate effect nígbà tí wọ́n rí pé ọ̀rọ̀ n tó tọwọ́ Musa jáde kì í ṣe dán mu'jizatul kubra hmm. èèmà òǹkà àmì tó tóbi ni èèyàn kan ò múrú eléyìí àbùkù jáde náà قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا قالوا ẹ̀rí pé kọ́lù ni wọ́n sọ wọn ò sọ nǹkan wọn ìtumọ̀ ẹ̀rí pé ọ̀pọ̀ wọn pátápátá ni wọ́n gbà wọ́n wá ní lan ẹ̀rí pé wọ́n lo lan tàbíìdì láyéláyé kò sí tó wù ó lè ṣẹlẹ̀ tó lè tọwọ́ rẹ wá lánàá tìrọ̀kà àlàmẹ́dá àná mìíràn bàyìí náà a lè gbé ẹ lọ́lá a ní gbé e lọ́lá lórí ẹ̀mí wa a ní gbé ẹ lọ́lá lórí tó dé wá bá wa nínú àwọn àmàdájú nípa ìmọ̀ ọlọ́run lọ́kàn ṣoṣo ìyẹn ni pé n tó hàn sí wa yìí nípa pé ọlọ́run lọ́lọ́run Mùsá òjíṣẹ́ rẹ ni ó sì jẹ́ pé ó dájú òun la gbọ́dọ̀ jọ́sìn fún òun la gbọ́dọ̀ máa bẹ̀rù a bẹ̀rù ẹlòmíì gbogbo tó wò ó lè ṣe a ní bẹ̀rù rẹ ká wá ti ọba adẹ́dà sẹ́yìn ká tiẹ̀ síwájú. àwọn wa ni wàlẹ́bí ìfàtọ̀rọ̀ náà. àwọn búra pẹ̀lú ọba tó dá wọn <laughs> ìyẹn ni pé asibatet linafsi im tawhidu rububiya hmm. àwọn mọ̀ pé kò sẹ́ni dá àwọn kò sẹ́ni lè pa àwọn kò sẹ́ni tí ó jí àwọn kò sẹ́ni ó lè márùn sí bá àwọn kò sẹ́ni ó lè jẹ́ kí ipa ọ̀tọ̀ ká àwọn tó kọjọ́ òun wà lẹ́bi fàtọ́rà wáwù yẹn wáwù kọ́ sáàmù lápá kan náà àwọn olùmọ̀sọ́ hmm. fàtọ́rà náà ẹni tó dá wa láti bí àìsí tẹ́lẹ̀ hmm. kódà fàkùdí máa ń tẹ̀pọ̀. a mọ̀ wípé kò sí tó lè pàṣẹ hmm. má tún pàṣẹ kó gé wa lápá mọ́ fàkùdí máa ń tàkọ̀ pàṣẹ gbogbo tó bá wù ẹ́ ọ hmm. ní kí wọ́n gbá gbadà kaná kí wọ́n sun wa ká má ti kúrò ń bì tó bá wù ẹ́ ló lè ṣe Innama na hadhihi al máa sọ léyìí fún ọ, gbogbo ìdájọ́ rẹ̀ kọjá bí. Gbogbo ara tó wò ó lè dá. Ó na fi zawal. Kí hmm. ìnira bá pọ̀ fún téèyàn bá lè ṣe kò ní fẹ́ lẹ̀. Ìjọ tó ti wá lè lẹ̀, yẹn ṣe kí ni? radiyallahu anhu wa arda ọlọ́mọsàlá yọrù sí Bilal ọmọ Rabah nínú àwọn fàábẹ́ ànábì sallallahu alaihi wasallam àwọn táwọn náà sọ wípé lánú fìrákà aláàmà já àná minal bayyinat ó jẹ́ nǹkan òwúrí fún wa àwa tá a jẹ́ dúdú lápèjúwe àwa tá a jẹ́ áfíríkà pé nínú ẹ ni ó kọ́kọ́ gba islam lọ́wọ́ ànábì dúdú ọmọ áfíríkà ni aṣáájú wa Bilal ọmọ Rabah sótìyé ó jẹ́ ọmọ Ethiopia ọmọ ẹgbóni ọmọ áfíríkà ni sotila bá fẹ́ máa ṣe fáàrí a sọ fún pé nínú aṣáájú tó kọ́kọ́ gba islam ọmọ áfíríkà ni nínú ẹni tí wọ́n kọ́kọ́ jẹ níyà tó dẹ̀ dúró tẹ̀sìn tí ò pò lórí ẹ̀ ọmọ áfíríkà ni ajẹ́pá alátẹ̀mọ́ra jù yín lọ. wọ́n jẹ́ aṣáájú wa bilal ọmọ rọ̀bá ọlọ́mọsàbáyọ ní sí wọ́n jẹ́ níyà torí pé kó lè kúrò ní islam torí pé ẹrú ni wọ́n rà wá mẹ́kà ará mẹ́kà wá rò pé ìrẹ́ ẹrú ó fẹ́ gba islam bó ló ti rí ganan wọ́n ní wọ́n wá bọ́ lásọ wọ́n wá ń wọ̀ wọ́n wá gbé òkúta ńlá lé láyà wípé ukfur bi ilá i Muhammad afẹ́kọ̀ọ́ kọ̀ pẹ̀lú ọlọ́run Muhammad tó ló gbà yẹn wọ́n ní instead tí wọ́n sọ pé ukfur instead kí Bilal ló sọ wípé akfur ó sọ pé ahad ahad fardu summit tọ́ba tó nà á sí wípé kò ní gbọ́ ó yẹ tó nà á sí ó yẹ wọ́ ó ṣe ahad ahad fardu summit gbólóhùn yẹn ní ṣe kí ni o ní tẹnumọ́ wọn nítorí kí ló dójú òjò sọ pé la ilaha illallah ìyẹn ni pé ìyẹn ò ní dùn wọn tó hmm. wọn níbi ìlà sọ pé ká sọ pé mo bá mọ gbólóhùn míì tó tún lè dùn wọn jù bá lọ bá tó wí fún wọn. ìyẹn ni pé pẹ̀lú bí wọ́n ṣe ń jẹ́ níyà tó náà kò kú ọmọ ẹ̀ orí ìrìn àjò orí ìjìyà yẹn ló wà tí aṣáájú wa ẹ eh, Abubakar radiyallahu anhu tó fi kọjá lọ torí pé ah, kí ń jẹ níyà sí wọn ní kí ló kàn ẹ̀ síbẹ̀ wa ni. ó dà sẹ́ tà wà oye <coughs> ẹ yé bá orí àtọ́bá kọ́ bára wà rà àwọn ọ̀dọ̀ ni oye taa fun mi wọn wa tà àbákìrì wa tú lẹ́lẹ̀ làwọn sọ àbàmọ́ sọ wípé ṣèyídù náà yi ṣèyídà náà wa o tu wa sọ ọ sọ àbíbà yìí pé aṣáájú ní lọ hmm. irú yẹn tó ní a rí i pé kò tí ì kírun ibi táwọn gangan nìyẹn ìgbàgbọ́ ló ṣáájú gbogbo ká tó kírun ìgbàgbọ́ yìí ló ṣáájú àsìkò tá a ti kírun ó kéré àsìkò tá a ti gbàwẹ̀ ó kéré àsìkò tá a ti ṣáájú ó kéré bẹ̀tẹ̀ yìí tá a ti lò sẹ́mi ayégalá gbọ́dọ̀ pèpè àkálẹ̀ torí pé ayé yìí challenges la wà hmm. àìdá lẹ́nu iṣẹ́ àìdá nídìí ilé àìdá lágboolé àìdá láwùjọ àìdá nídìí ìṣèjọba ìlú gbogbo tí ì so ada kódà kan máa di ẹ kelekele báyìí má kú olórí ẹ o àwọn òkùdá ni wọ́n sọ fún fáráwì yìí o. Qalu inna ila rabbina munqalibun. Qalu nínú sọ́ọ̀tù àwọn bàbá padà sí yẹn. Qalu ó ní àwa ẹ máa wò wọ́n inna ila rabbina munqalibun tó bá pa wá ìyẹn ìṣe wàhálà <laughs> ọ̀dọ̀ ọlọ́run wa ọba tó dá wa ọ̀dọ̀ ẹ̀ là ń padà sí hmm. إنما taqdi هذه الحياة الدنيا ad-dunya. Adájọ́ ayé ni ẹ́. Torí pé ìyẹn túmọ̀ wípé a gbọ́dọ̀ mọ máa farqu wa ma qimmatul hayati bi nisbati dar al-akhirah. Hmm. Kí ni ayé wọ̀n? Kí ni ayé tá a wà nínú rẹ̀? Téèyàn ó sọ wípé gbogbo tí ó bá gbà láàfún. Hmm. Ah, gbogbo táyé bá lè sọ̀rọ̀ ẹ̀dàwó náà fẹ́ lo ayé. Hmm. Ayé wo ni? wàmálà hayatu dunya illa mata'ul ghurur adùn tajẹ́ ni. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا لو كانوا يعلمون gbogbo ayàtàwà rẹ̀ ń káyì àwọn òpìdẹ́gbọ́ yé ìyẹn túmọ̀ ìpè tẹ́ ẹ bá wọ̀ ọ̀tì rẹ̀ lásìkò sí i ọlọ́run abdẹ mọ́sà tí wọ́n aláyà balẹ̀ o allahumma zidna ilman allahumma zidna imana ya rabbal alamin allahumma zidna wala tanqusna wa atina wala tahrimna wa akrimna wala tu'inna ya rabbal alamin ẹ rí i pé ọmọ west àwọn ìbò funfun tí wọ́n bá gba ìsìlámù ó mọ yàtọ̀ ọ̀kan nínú àwọn àgbà tó jẹ́ ọmọ lẹ́yìn kristi gba ìsìlámù kan ní south africa Allahu akbar ọdún yẹn ló lọ so bẹ́ẹ̀ ni tí fífún bá gba ìsìlámù yẹn wà rú pé ah kí ló dé tó ti ń gbẹ̀gbẹ́ kínní tẹ́lẹ̀ ni hmm. torí wọ́n gbà tọkàntọkàn àwọn sàhábà gbà tọkàntọkàn àwọn òpìdá ẹ̀rọ hmm. gba ìsìlámù hmm. tọkàntọkàn náà fi sọ pé ayé yìí ìnáma tẹ́kìdì hábì ilẹ̀ àyà ìsẹ̀mí kékeré yìí ìsẹ̀mí kékeré yìí kátẹ̀ wá sọ pé ìsẹ̀mí eighty ninety àwọn tí wọ́n lo hundred two hundred náà sọ pé ìsẹ̀mí kékeré yìí Hmm. ìsẹ̀mí yẹn kéré kò wọ́ ọ̀tí rẹ̀. وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا wáàsí yẹn pọ̀ hmm. sí àwọn òkùdá lánàá hmm. tẹ́jẹ́ múmìnì lónìí àwùlẹ̀ awọ́lù múmìnì àwọn làkọ́kọ́ ẹni ó kọ́kọ́ gbà múmìnì ní pọ́ọ̀mù musa ní àwọn ọjọ́ anábì musa àwọn olùmọ́sọ fún wa wípé níbi tí ó frustrate wọn dé ó kó àwọn forty nínú àwọn ọmọ bàbá ìsọ̀rọ̀ yìí ó wá ní ẹ fẹ́ ẹ lọ kọ́ idán just lásìkò pé ní tọ́tọ́ mú sòtá ń padà bọ̀ mbẹ́ so ìyẹn túmọ̀ yìí pé gbígbà tí wọ́n gbà àwọn náà mọ ibo làwọn ti ń bọ̀ ibo làwọn dé dúró náà sọ pé wà máa tẹ́ǹkì mú mi nà àwọn mọ̀ pé ìyà tó fẹ́ ti jà wọ́n yìí ìjìyà yìí ìgbẹ́ torí kankan. man an amanna bi ayati rabbina. lamma lamma ja'atna. ìgbẹ́ torí kankan yàtọ̀ sí pé amanna bi ayati rabbina àwọn nígbàgbọ́ torí àmì agbára ọba dẹ́dà ìjọ kan ṣoṣo rẹ̀ táwọn ti kí ni tó dé wá bá wọn. ربنا أفرج علينا صبرا وتوفنا مسلمين الله أكبر lẹ́sẹ̀ kan náà ni wọ́n ń bẹ Ọlọ́run pé ń ah, táwọn ń fà lẹ́sẹ̀ yìí ibi táwọn wà yìí kò sẹ́ni lè má wọn dúró táwọn ò ní yẹ̀ tó bá bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ tó kọjá káwọn ò Ọlọ́run hmm. wọ́n wá bẹ Ọlọ́run pé Rabbana Ọlọ́run bá ọwà àfúrẹ́gà àlẹ́yìnà hmm. sọ́bọ̀rọ̀ dákun igbá ìyá wa má jáde kankan ó sẹ́kù bẹ́ẹ̀ àfi kí sùn wú ògbó bẹ́ẹ̀ hmm. chairman tó lè mú àwọn padà ìnira tó lè dé tí ò ní dáwọn olè ṣe sùúrù mọ́jọ ṣẹlẹ̀ àforígà àlẹ́ iná fi sùúrù gborí gbogbo àlámọ̀ rí àwọn àmọ́ táwọn wá ń tọrọ ni wípé wátàwá fàánà tó bá gbẹ̀mí àwọn gbogbo àsìkò tí ó bá yá dáhùn kúrò láyé ní muslim àjẹ́ wípé ìsìláàmù lànàbì musa wa polo ìsìláàmù làwọn òfin náà láwọn náà ṣe kí ni àwọn fẹ́ gbà ajẹ́ pé gbogbo ẹ̀sìn táwọn ànábì ọlọ́run tó ṣáájú wọn ò mú ẹ̀sìn mi wá o inna dina kò sẹ́sìn ní ìlọ́dọ̀ ọba tó dá wa tí àwọn ànábì Musa wá júwe rẹ̀ fún Fáráò tí ó gbà yìí owó ní kíni ẹ̀wọ̀n náà má máa jẹ́ yìí o sórí ibú o abẹ́ o dákun o gbogbo tó wò lè sọ̀rọ̀ ẹ̀dá májò kángun wa ẹni tí wọ́n rán gangan sí ni ò gbà yìí hmm. àwọn tí wọ́n rán sí náà gba ìsìlámù lọ́dọ̀ rẹ̀ àwọn tí wọ́n rán sí وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين وقال يا موسى tó bá jẹ́ pé lóòótọ́ ẹwà mẹ́lùmùsá wọn sọ tó bá pé lóòótọ́ lẹ́bàá lè bá gbà fọlọ́ fa àlẹ́ ìtawakkalu hmm. ó ní kẹ́ni ẹgbára lé o hmm. ní ẹgbára lé mi o ẹ wà mọ́ kuntum muslimin. tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́nu bá fẹ́ jẹ́ mu a pé ẹni tá a pè ní muslim huwa alladhi yatawakkal amrahu ala Allah hmm. òun lẹ́ni tó jẹ́ pé nínú dẹ̀kùn ògbára lẹ́lómi ọlọ́run ni tí ìnira bá dé ògbára lẹ́lómi ọba dẹ́dà ni wa ala Allah falyatawakkalil mutawakkilun olùgbàgbọ́ òdodo lẹ́lòmíì ti máa ń gbára lé àfàlà nìkan àìgbára lánàdùá Muhammad torí pé òun gan fúnra ara rẹ̀ òun náà ń gbára lọ́lọ́run ni kò dẹ̀ sọ pé ẹ gbára lé mi àbí ẹ pè mí ó ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ń pàdé níjà ẹ má pè mí o gbogbo ẹni tí ó bá gbára lé nǹkan kan kó má gbára lé mi o kó má gbára lé o Fáàbíyà kí láti tàwí. Bẹ́ẹ̀ làwọn òpìdẹ́mà fún Musa lésì. Fàkọ́ọ̀lù lọ mọ̀ dájúdájú, alàlá ìtàwà kẹ́lìnà àgbára lé ẹ̀wò, ọlọ́run bá wa lágbára lé. Mélòó ni wa lónìí tó gbára lọ́lọ́run? Mélòó àwọn èèyàn lónìí tó gbára lọ́lọ́run? Tẹ́yìn bá gbára lọ́lọ́run ni yóò lọ máa ṣògùn owó, yóò lọ máa pààyàn, yóò máa lo ẹ̀jẹ̀. Kò gbára lọ́lọ́run bá dẹ́dà ni, ó sì lóun kírun gbàwẹ̀, gbogbo ẹni bá gbàwẹ̀ tí kírun gbọ́dọ̀ gbára lé kankan míì. torí ara ìgbára lọ́lọ́run mi àmì pa kírun àwọn èèyàn mọ̀ pé à ń mọ́jẹ̀mú irun ni ẹni bá bẹ́ bọ́lọ̀ a àdá àṣẹ mọ́jẹ̀mú ó gbọ́dọ̀ pé mọ́jẹ̀mú yẹn kí ni mọ́jẹ̀mú yẹn. ìyáka ìyáka na'budu wa ìyáka láàmú láti máa wá ràn lọ́wọ́ wa a jẹ́ pé àgbọ̀dọ̀ wá ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹlòmíì tí àbá ti wá ràn lọ́dọ̀ ẹ̀dá kan òbílẹ̀jẹ́ ni ó ti bìtúrẹ̀ ọba adẹ́dà ó bìtúrẹ̀ àdéhùn rẹ ẹ ara àdéhùn àdéhùn lágbára pọ ẹ márùn ni múmi ni ó ṣe lójúmọ́ ẹ ni ó ṣe lójúmọ at least ó kéré ju ẹ márùn tó bá ti lé kí wákàtí márùn ni ó máa rí pé ilá nìkan ní ìmọ̀ ẹ̀sìn ọ̀dọ̀ آمنا بربنا ليغفر لنا خطايانا وما أكرهتنا عليه ah, abẹ Allah subhanahu wa ta'ala kó jọ kó jẹ́ kí a lè jùbá tanyanyan àwọn òpìdán tó wá ronú wípé kí ló lè má mú àwọn rí ìyọnu Ọlọ́run ó lẹsẹ àìdá ìdán táwọn ti àwọn olùmọ̀ fi ayé àìjí sẹrí wípé kò sí ẹ̀ṣẹ̀ téèyàn lè dá tọba aláwọ lè forí ẹ̀jẹ̀ yẹn tẹ́yìn bá ti bá mm-hmm. ní kíni àti túbá ọwọ́ ni iná dájọ́jọ́ àwa amẹ́nà bẹ̀rẹ̀ bínú àwùlá ìtawọ́sọ̀lù ilọ̀lọ́bì ìmẹ́ni hìn wọ́n wá kásọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run bá wọn wọ́n jíire bẹ́ẹ̀ sọ pẹ̀lú kíni ìmẹ́ni mm-hmm. wọn iná amẹ́nà ọlọ́run pẹ̀lú gbàgbọ́ tá ní sí ẹ̀ wọ́n fi gbàgbọ́ wọn bẹ ọlọ́run Hmm. àwa ò ní nǹkan mẹ́ta àmọ́ fi bí ọba dẹ́dà kọjá iṣẹ́ oníṣẹ́. wọn fi hmm. bàbá ànábì musa. àwọn àwọn iṣẹ́ oníṣẹ́ làwọn èèyàn ọlọ́mọṣà wọlé àwọn bàbá hmm. wọlé àwọn tí bàbá kò bẹ́ kò béèrè àbá wa kíní kankankan ìyẹn wàhálà àwọn kíní kan wá. ó sì máa fi iṣẹ́ oníṣẹ́ bẹ ọlọ́run iṣẹ́ tiẹ̀ ìgbàgbọ́ tiẹ̀ fi bẹ́ẹ̀ wọlá pé mo nígbàgbọ́ sí ẹ bùkátà mi ìfọ̀sàbà ń bí هذه التوصل الصحيحة في الإسلام eléyìí ni ìwà àkàsọ ولا mọ́sàwọlá ànábì wọ́n ìfọlá ànábì tọrọ so eléyìí gbọ́dọ̀ yá àwọn èèyàn dáadáa ẹ̀rí pé àwọn òpìdánwò sọ wípé àwọn nígbàgbọ́ ìgbàgbọ́ báwọn ṣe tẹ̀lé Musa rárá hmm. wọlá Musa hmm, táwọn tẹ̀lé wọlá Musa táwọn tẹ̀lé kọ́ wọlá ìgbàgbọ́ àwọn. Hmm so ibẹ̀ láti mọ̀ bẹ́ẹ̀ tó máa ń le lára àwọn èèyàn tá a bá ní ànábì sallallahu alaihi wasallam ògàn ò sọ wípé ẹ̀fọ́ láàmì tọrọ àdéhùn táwọn èèyàn máa ń kà lórí ẹ̀ àdéhùn mò dóò ni o ànábì ò sọ bẹ́ẹ̀ bá ilé fi rinlẹ̀ fún ara rẹ̀ lọ́dọ̀ ààrẹ ànábì ní fọ́lì ẹ̀tàbá wo àmàkàràdà onínà náà kó lọ wá pòtítì òbíjì kó náà o torí parọ́ mọ́ ànábì nìyẹn o hmm. pé ànábì sọ pé tàwa sàlù bìjà yìí n kò sọ bẹ́ẹ̀ ẹni bá ló fi tọrọ ẹni ó múnú tíra ibi tá ànábì ti sọ sàábé tó gbà wá tíra tó rinlẹ̀ tó ṣe kíni tó fi sọ bẹ́ẹ̀ àsọpá ànábì ò tóbi àsọpọ̀ ọba aláwọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ àsọpẹ́ kò nípò tó ga lọ́dọ̀ ọba tó dáa àsọpẹ́ kì í sasájú ayé àtọ̀run àmọ́ àgbọ́dọ̀ fi ọlá rẹ̀ tọrọ قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ẹ má fi tọrọ kúl sọ fún wọn ọba dáadáa ló ń kílẹ̀ ọ̀rọ̀ yẹn fún wa la amliku sọ pé mi ò ní kápá fúnra mi hmm. nafsi darran wala naf'an ohun tẹ́ ẹ fẹ́ fi tọrọ yẹn ní kí n ò ní kápá rẹ̀ fúnra mi gbèlè pé wà ní fẹ́ lónìí. ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء tó bá jẹ́ pé mo bá ní kápá nǹkankan tẹ́ ń béèrè mi ìnira kankan ìbámu ti kàn mí ọmọ rẹ kankan ìbámu ti kú òun ní ìbálòwò jù. gbogbo ìyàwó rẹ ní ìbá bímọ. àwa inú ìyàwó bíi mọ́kànlá méjì péré ló bímọ nù wọn. ìyàwó àìsàn mẹ́bẹ̀ẹ́ ọlọ́mọge ẹnu ẹ̀ ló nífẹ̀ẹ́ jù nínú ẹ̀dá olùyàwó Aisha wa. Na'am. Inna amanna bi rabbina liyaghfira lana khatayana. Wọ́n táwọn fi ń fi ìgbàgbọ́ àwọn bẹ Ọlọ́run ni pé àwọn fẹ́ kọ́lọ́run ó forí jìn àwọn khatayana àwọn àṣìṣe àwọn táwọn ti ṣe nígbà ìmọ̀ ni o. Àwọn ń gbà táwọn ò mọ̀ ni Ọlọ́run forí jà dákun mọ́ fi yẹn bí àwọn mọ́. Wa ma akrahtana alayhi min as-sihr àti fọ́ọ̀sì tipátipá tí Fáráò fi mú wa ibẹ̀ lọ̀rọ̀ tí mo sọ fún wa pé àwọn aláwọ̀ tó ṣàdúrà yìí ti wọn àwọn fọ́ọ̀tì ọmọ bàní ìsọ̀rọ̀ yìí tí Fáráò frustrate wọn pé ẹ gbọ́dọ̀ lọ kọ́dọ̀ ìkẹ́bí wá pàdé rẹ̀ làwọn sọ pé wà mọ́ àkàrà tàná alẹ́ ìmìnà àti tipátọ̀ mú wa tẹ́lẹ̀ làwa ti ń ròyìn pé ànábì ọlọ́run ni àwọn òsì lánìyàn pa afẹ́ lọ kọ́ idán máa dálíkà tó bá fọ́ọ̀sì jẹyàn nípa láti ṣe aburú tẹ́mi yẹn ò bá ti ṣe ẹni ò lẹ́sẹ̀ tó ti yé wọ́n mọ́ náà alẹ́ yìí mìíràn sí àti ọjẹ́ wa nípa ni láti ṣe bẹ́ẹ̀ ìgòtínú wa gan wa. Wallahu khayrun wa abqa. Àwọn nígbàgbọ́ sọ́dọ̀ Ọlọ́run dájúdájú tí ò sí èméjì lórí rẹ̀. Wallahu khayrun laka minka Ọlọ́run lóore jù ẹ lọ. Ìyẹn ni pé gbogbo tó wò ó lè sọ pé ó ṣe fáwọn tọ́lọ́hún lóore ntí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó lóore wàá bò kọ ìwọ padà kúrò láyé ọlọ́run yóò ṣẹ́kù. qala Musa li qawmi ista'inu billahi wasbiru. ànábì Musa alayhi salam kò dákẹ́ bí wọ́n ṣe ń rí pé àwọn olùgbà àwọn olùmọ̀ àwọn olùpèpè wọn kì í dákẹ́. tẹ́ bá ti rí pé àwọn yẹn ń jò lọ nínú imán àràwọ̀ yẹn tí wọ́n elevate imán wa àwọn tó máa bàjẹ́ ni àwọn èèyàn bá gbàgbọ́ àwọn èèyàn jẹ́ ẹni tá a lọ bá pé kó wá kó wá wo gọ̀bì òun ló tún ní wá wo gọ̀bì gọ̀bì hmm. a sọ pé à bó láti sáyé wa sí à ẹ ní dúró ni o ẹ ní dúró ni o bẹ́ẹ̀ máa fa ayé aláwọ̀ yóò máa fa aburú ló ó máa fa yẹn so ìyẹn túmọ̀ yìí pé àwọn tí wọ́n mú wa dúró lójú ọ̀nà tọ̀lọ́n báwọn ànábì ọlọ́run ṣe dúró àwọn gan ò dúró nígbà tí àáfàá bá ní ilé yàrá kan yàrá mọ́wọ́ tó bá bí yàrá bá jẹ́ yàrá àdúrà ẹ dákun kí ló dọ́mọ kéèkó ní wọ́bẹ̀ kí ló dé tí ìyàwó kan ò ní wọ́bẹ̀ ẹ wọlé gbogbo àfa lọ tí wọ́n lè sí gbogbo lẹ̀kùn yẹn kalẹ̀ gani mm. kálukú máa wọ́bẹ̀ lọ mo fẹ́ bá bẹ̀ ò ní lọ́rùn. Mm-hmm. Musa wá ń sọ fáwọn ọ̀dọ́ rẹ̀ pé ẹ wá àsìkò tá a dé yìí, a nídìí àlámà yìí kan, a nídìí ìrànlọ́wọ́ Ọlọ́run. Ista'inu mm. billah ẹ wọ́ ọlọ́run lólùrànlọ́wọ́ ẹ má jẹ́ kọ́rọ̀ tẹ̀ ń sọ ìjọ yín lójú ẹ wá ṣe sùúrù. innal arda lillahi yarithuha man yasha. ẹ má jẹ́ fáráwò dẹ́rù báyìí innal arda ilẹ̀ tó ń wáyìí àti míì tí ìsóhun ló ní kápá rẹ̀ ọlọ́run ló ní gbogbo ẹ̀. yùrí tó a máa ń yẹṣẹ́ omi ìbàdí ẹni tó wù ní máa jogún rẹ̀ fún ó fún lónìí tiẹ̀ lónìí ni mm. lọ́la yóò gbà kúrò lọ́wọ́ ẹ̀. wàlá àkíbátú ní mọ̀tẹ́kìn. ẹ mọ̀ pé ni tí ó là tó wọ̀ kan wàláì olùpáyọ̀ ọlọ́run ni. ìyẹn túmọ̀ sí gbogbo táwọn olè máa fèsì ẹja mọ̀ pé fásitì díẹ̀ ni wàlá àkíbà ẹni tí ó padà látùmọ̀ táyé wàlá àkíbà ẹni tí ó látùmọ̀ táyé olùkú òní bí mọ́ṣẹ́ ọlọ́run bá dẹ́dà ní ó látọ̀ wọ̀tá dáadáa. wọ̀lẹ̀kọ́lẹ̀ katabina fi zaburi min ba'di dhikri anna al-arda yarithuha ibadiya as-salihun. abẹ́ Allah subhanahu wa ta'ala kó jẹ́ kó máa fàájọ́ ní síwá abẹ́ Allahumma zidna wala tanqusna ẹ̀dá wọn sọ pé rabbana àpòrọ́jì alayna sabran wa tawaffana muslimin àmín àmín jẹ́ lọ́nà lọ́wọ́